bá ti ní òfin tí èso fún ọlọ́run ọba làwọn máa lò ọlọ́run ó di òṣì sí i gbogbo ẹ̀ ló kúnlẹ̀ ìgbọ̀tí wọ́n máa táwọn náà. wàlá zuhirat fihim fahisha tí ìṣekúṣe bá ti hàn tí wọ́n ń gbé síta tó pọ̀ láàrin wọn illa fasha fihil maut ikú òjijì náà máa ṣẹlẹ̀ láàrin wọn. ìṣòro muhammad wàlá tọ̀fọ́fọ́ mi kìí àlà illa mọ́ni ọ̀nà wà ó kọ̀ tí wọn ò bá ti máa pé òṣùwọ̀n òṣìṣẹ́ ọ̀ka bíi fẹ́kun owó tí wọ́n gbà níwò ẹni tá a gbé fẹ́fún bí ó ṣe gbowó ní lákùnrin ń ṣẹ̀ṣẹ̀ ẹni tí ń tajà bí ó ṣe yan ẹni tó fẹ́ tà fún jẹ òmìnira òfin tóbi tó fàmù òjíṣẹ́ ń sàǹsàn tọ́rọ bá ti dàbáyì àlùbáríkà ó kú òun ọ̀gbọ̀n kan yìí kì í sí pálùbáríkà ó kú òun nìkan irúgbìn yìí ò ní jáde síbẹ̀ ẹ̀sìn fẹ́ wà ó kú ìdòdò sílẹ̀ ọlọ́run wà dé ìyẹn fún un. wọ́n lọ mẹ́rẹ̀ẹ́rọ zakat tí wọn ò bá ti máa yọ zaka owó wọn ilà ọdúnfà ọlẹ́mọlẹ́mọ́pọ̀ àwa ọlọ́run ọdún òní jẹ́ kí òjò rọ̀ ní rírọ̀ tí ó ṣe wọn láǹfààní. torí jíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ làǹfà pé òjò ọdún kan yìí pọ̀ ju tọdún kan lọ. لكن الله يصرفه بين ibadihi كيف yasha ọlọ́run ọba ń pinni láàrin ẹrú rẹ̀ bọ́ bá ṣe fẹ́ táwọn kan bá ń ṣèbàjẹ́ kàmá tí ó fi rọ̀jò fún wọn ó lè rọ̀ fún mi káwọn ẹja ní ojúdò ọgbádùn àwọn ẹranko ní igbó yọ̀rọ̀ ń bí kọ̀rọ̀ ń bí yọ̀rọ̀ ń bí ibi tí ó ti wúlò gbogbo ọ̀rọ̀ àrí wọn àwọn àrán torí wípé àárín àwọn ọ̀tọ́ ọlọ́run ọba náà ní òkè ṣe tó ń túmọ̀ sí pé abáyọkúrò nídìí rẹ̀ òun náà ló kí ká padà lọ bọ́lọ́run ọba. ká mú òfin rẹ̀ ṣe ká sá fún iṣẹ́ اللهم فزنا بالإسلام القيمين وفزنا بالإسلام القيدين وفزنا بالإسلام الراقدين ولا تشمت بنا عدوا حاسدا اللهم إنا نسألك من كل خير قضائين بيدك ونعوذ بك من كل شر خضعين بيدك اللهم يا ولي الإسلام وأهله ثبتنا على الإسلام حتى نلقاك ونحن عليه قوموا إلى صلاتكم يرحمكم الله إله إلا الله وحده لا شريك له الملك الجواد الكريم وأشهد أن محمدا عبده ورسوله الداعي إلى الهدى والرشاد أما بعد عباد الله فكما أنكم أولياء الله تحبونه ورسوله فإن لله عدوا لا يزال لكم كارها ما أطعتم ربكم وواليتم رسولكم وإن له في الأرض أعوانا وأنفارا يودون أن يردوكم كفارا إن استطاعوا ولن يكفوا عن فتنتكم في دينكم ودنياكم ما أبقاهم الله ذلك أن سنة الله في الخلق ألا تتراءى نار ولي الله وعدو الله ولذلك أمر الله تبارك وتعالى بإعداد العدة لهم بكل ما يمكن فقال جل شأنه وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم وآخرين من دونهم لا تعلمونهم الله يعلمهم وما تنفقوا من شيء في سبيل الله يوفى إليكم وأنتم لا تظلمون عباد الله ألا إن التعليم الحضاري واجب على الأمة وفرض الكفاء عليها بهذا الاعتبار وذلك لخيانة الإسلام وأهله ولنفر الحق وردع الظلم فإنه لكم بمثابة الخيل في الآية إذا ضبط بضوابطه فما ضوابطه يقول الرسول صلى الله عليه وسلم الخيل ثلاثة الخيل لثلاثة هي لرجل أجر ولرجل فكر وعلى رجل وزر فأما الذي هي له أجر فرجل ربطها في سبيل الله فأطال لها في مرج أو روضة فما أصابت في طولها من المرج والروضة كانت له حسنات ولو أنها قطعت طيلها فاستنت شرفا أو شرفين كانت آثارها وأوراثها حسنات له ولو أنها مرت بنهر فشربت ولم يرد أن يسقيها كان ذلك له حسنات ورجل ربطها سترا وتغنيا وتعففا ثم لم ينس حق الله في في رقابها وظهورها فهي له ستر ورجل ربطها فخرا ورياء فهي له وزر عباد الله يقول الرسول صلى الله عليه وسلم ما ذئبان جائعان أرسلا في غنم بأفسد لها من حرص المرء على المال والشرف لدينه وسلم وبارك على محمد وعلى آله وأصحابه الكرام ومن تبعهم بإحسان إلى يوم الدين عباد الله إن الله كتب الإحسان في كل شيء فأحسنوا الصنع في أعمالكم وصناعاتكم وابتغوا بها مقربة من الله واعلموا أنه رب وديع فخور ولا رب عزيز ذليل ولا عزة إلا في الله والذليل من أضل من أضله الله نسأل الله لنا ولكم أن يعفو عنا ويتوب علينا ويرحمنا إنه ولي ذلك وصلى الله على نبيه الكريم وعلى أصحابه الكرام adúpẹ́ fún الله ọba الله abẹ́ pé kó gba ọpẹ́ náà bí a ṣe mọ̀ ọ́ bá kó fi ìkẹ́ àti àánú ẹ̀ pàdé àìmọ́ṣe wa kó gba tútú bá wa ẹ̀yìn pa yìnyín láì yìí tó kó fa àánú kó fi gbà lọ́wọ́ wa bá a ṣe mọ̀ ọ́ mọ́ ọba tó jẹ́ pé ó fàpọ́nlé ara ó gbé gíga fúnra ẹ̀ kọjá kó tiẹ̀ wá tọ́ rárá pípọ́ nìkan ó fẹ́ pàápọ̀ mọ́ nǹkan kan sí kí náà wá jàtọ̀wọ́ gbà ọba yìí òun ló ń wo àwọn ọmọ ànábì ádámà níran lẹ́yìn tó fàwátẹ́ nínú gbogbo ẹ̀dá ẹ̀ ó fi owó àti ọmọ ó fi jí òkè àwa láti máa jẹ́ àdánwò fún wa láti máa jẹ́ fitna kí ọlọ́run ọba yìí kó lè fi hàn ta lẹni náà nínú wa tí ó máa ṣọ́ ìwọ ọlọ́run ọba lára àwọn ìkẹ́ ọlọ́run ọba lórí òun kó wá tibẹ̀ kó bá yọnu ọlọ́run ọba pàdé ó jẹ́ ní ìkẹ́ ẹni ọ̀la lọ́jọ́ kẹyìn láti máa fi mọ̀ tá a làwọn ìdàkejì tí ò ní fọ́ ìwọ ọlọ́run ọba nínú tọ́lọ́run ọba fi kẹ́ wọn tí ó máa wájẹ́ sábàbí orí igbó fún wọn láyé ń bí àti lálùkẹ́yàmà kí ọlọ́run ọba kó jọ̀ọ́ kó yọ wá kúrò nínú àwọn tí ìbínú ẹ̀ máa tọ́ sí lọ́jọ́ yìí ọlọ́fin ọlọ́run mo jẹ́rìí wípé ògóńgó ìfẹ́ àti ògóńgó ìbẹ̀rù tọ́ sí ẹnikẹ́ni ju Allah ọba tó ṣẹ̀dá wa tá a lọ fún lábọ̀ ọ̀ṣẹ́ wa lọ. mo wá jẹ́rìí bákan náà wípé ọba yìí ọba aláàánú jùlọ ni ọba tí kẹ́ni tó bá wù ni ó fi òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó fi ṣe òjíṣẹ́ ìgbẹ̀yìn láti wá tọ́ èmi àti ẹ̀yin sọ́nà ọ̀la ọ̀nà oríire. oríṣi ọlọ́run bí èmi àtẹ̀yìn ṣe wá jẹ́ àyànfẹ́ ọlọ́run tá a fẹ́ gbègbè sí ayé báwo lọ́lọ́run ṣe ní agbe a fẹ́ kúkú kí ló ní akúlé lórí ọlọ́run ọba ló ṣàwákẹ́ tó ní kí ẹ̀mí kí wọ́n máa rọ̀ mọ́ tó òun kó sì máa tó ń ọba tí máa wá dá àwa máa bẹ̀rù ọ̀tá òun wá dá ọ̀tá fúnra ẹ̀ ó lóun dojú ẹ̀kọ́ kó máa gbogbo bá

àtàwọn tí wọ́n jẹ́ ọmọ ìránṣẹ́ fún ẹ̀sẹ̀ tán ẹ̀ ní pàdé káàyè kan gbà yín àfi tí kan nínú yín bá gbé ní tó wà lórí ẹ̀mí tiẹ̀ sílẹ̀ onígbàgbọ́ òdodo àtọmọlẹ́yìn ẹ̀sẹ̀ tán ààyè kan náà ò ní gbà wọ́n títí dijọ́ àjíǹde ara ń tọ́lọ́wọ́ bá pè gbogbo ẹ̀ka lẹ́nu. ìbádọ́lá ọlọ́run wá ń jẹ́ kó yé wa pé kódà tó gbó bá sílẹ̀ tá gbé nǹkan ọ̀jẹ̀ ogun sílẹ̀ tó wá dàbí ẹni pé àlàáfíà ti gbalẹ̀ láwùjọ tọ́ta ò wá máa lé wa kiri mọ́ ọlọ́run ń jẹ́ kó lé wa wípé tinú wọn ò ní yí padà o lópin ìgbà táwa náà ò ti fi ìlànà ọlọ́run ọba àti òjíṣẹ́ sílẹ̀ ká máa wà lórí ìlànà kúfù táwọn ti yàn fúnra wọn ọlọ́run ní wọn ò ní wọn ò sì láti rí pé àwọn dẹ fìtínà fún yín kó máa bá yín náà fún yín àti nínú ìgbésí ayé yín títí tẹ́ fi dà báwọn náà ṣe dà. ìbádọ́lá nípa eléyìí ọlọ́run wá ní ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ múra sílẹ̀ fún wọn kódà bí ìjà ò báyìí tí ì ṣẹlẹ̀ kò sígbà tí ò wá ṣẹlẹ̀ àti bẹ́ẹ̀ bá rí bẹ́ẹ̀ ṣe bó ṣe yẹ kẹ́ ẹ rí táwọn náà ò bó ṣe yẹ kí wọ́n rí. ọlọ́run wá ní mo kì í lọ lẹ̀ ẹ múra sílẹ̀ fún wọn pẹ̀lú gbogbo ń tẹ́ bá lè pèsè lóhun tí ń jẹ́ nǹkan ọjà àti gbogbo tí ń jẹ́ ẹṣin àti nǹkan ọ̀gbìn tá a fi máa lọ jagun sójú ọ̀nà ọlọ́run ọba ọlọ́run ní ẹṣin lè kalẹ̀ torí kí ni tóríṣìbó nàbí yìí àdó wọláhùn àdó wọ́pọ̀ kẹ́ ẹ máa fi dẹ́rù ba àwọn ọ̀tá ọlọ́run àwọn ọ̀tá ọlọ́run tí wọ́n tó jẹ́ ọ̀tá fẹ́yìn náà wọ́n tó jẹ́ pé tí wọ́n bá rí i pé ju yín tutù ojú yín rẹwà kò sì fẹ́gbà lọ́wọ́ wọ́n fọwọ́ ta yín láyà ṣùgbọ́n tí wọ́n bá rí i pé ẹ̀yin náà ò rọrùn ẹ̀ ṣe é kọlù ìbẹ̀rù jójó máa mú wọn náà kò ní jẹ́ kí wọ́n lè máa ṣàbùkù fún yín bẹ́ẹ̀ ni wọn ò ní ṣe é fẹ́nìkẹ́ni tí ń bá ń bẹ lábẹ́ àkóso yín ọlọ́run wá ní ẹlọ́mọ o wípé kò sí ìkankan tẹ ẹ ní sójú ọ̀nà ẹ̀mí ọlọ́run ọba láti fi múra sọ́ta ọlọ́run ọ̀tá yín táwa ọlọ́run ò ní í dá padà fún ládìpẹ̀lú àdìpẹ̀lú ẹ̀rí fún ọlọ́run ọjọ́ náà lọ́hùn-ún tọ́lọ́wọ́ bá ń pàṣẹ pé ká múra nǹkan ọ̀jálẹ̀ fáwọn ọ̀tá òun ọ̀tá ànábì òun ọ̀tá ìfẹ́ òun ó dárúkọ àwọn nǹkan ọ̀jà ó sì dárúkọ ẹṣin nípa wípé ẹṣin ni a máa ogun lọ́jọ́ náà lọ́hùn àwọn onímọ̀ tí ó sì gbà kan nípa mímọ ṣèrànwó lórí ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá wọ́n ní níta wá lè fi sípò ẹ̀ ṣe lọ́jọ́ ìlú òun náà ni àlímọ̀ ìfàdọ́rí ìmọ̀ àmọ̀lò tó bágbà tá à ń lò yìí mu tẹ́ ẹ̀ bá gbàgbé a pè wá sákìyèsí níjèlú nípa wípé ọlọ́run ọba ń bínú sí gbogbo ẹni tí ń bá ń wá mọ̀ bá a ṣe é ṣe lé ayé tó wá gbàgbé ìmọ̀ bá a ṣe é pàdé ọlọ́run torí pé kókó ohun tọ́lọ́run ìwá ṣe láyé òun náà ni ká sùn ọlọ́run òsì wá ní gbà á pé kẹ́nìkan ó ní fẹ́nìkan ó bá òun sì ni àfi kí kálukú ó ṣe ìjọsìn tọ́lọ́run bá yàn lé lórí gbogbo tí ò bá wá ti ṣe é ṣe láì jẹ́ pa anímọ̀ kan ìmọ̀ ọ̀hún náà ti di tó láti pa ńlá ti wá ni wọ́n ṣe ní ìmọ̀ ìpè yìí ọ̀ràn yẹn ni gbogbo ala ńlá ti sapá láti mú ẹni tí ò bá wá rí páìsà ó dọ̀ràn yẹn fún kò gbọ́dọ̀ jìnnà sáwọn àáfàá tí ó máa júwe ọ̀nà fún tóun náà fi ní mórí lógbó a ṣe àlàyé débi pé ẹlòmíì ó máa ṣe mọ̀ wípé sépò tó ẹ̀ fáàyè kò fáǹfààní pé ká tó fapá sínú nǹkan mí nínú ẹ̀sìn Islam ni ju ìmọ̀ kọ́lọ̀ láhù kọ́lọ̀ rasulullah ìmọ̀ tíra ìmọ̀ tíru lọ ọlọ́run wá ń jẹ́ pé yíwa pé rárá kìí ṣe bẹ́ẹ̀ a pè é sí èyí tó jẹ́ pé òun làgbà tó gba gbogbo ìyókù lábúrò àwa jẹ́ pé yíyún pé bẹ́ẹ̀ bá bọ́tajà sọ̀hún ìbùsọ̀rí kọ́lẹ̀ ẹ̀pọ̀ lọ́ba ohun tó ta fún sagbára ńlé ayé àwọn ọlọ́run òfin ló rọ̀ fẹ́yìn náà pẹ̀tẹ́ wa. aya yìí wá ń fi kọ́ wa pé kó jìfọ́lá sallallahu alayhi wa sallam àtàwọn ọmọlẹ́yìn ẹ̀ bí imáni wọn fi lè wù kó nípa tó kí wọ́n má gbẹ́mi lé pé ọwọ́ òfìfo làwọn fi bọ́tajà àwọn náà ní láti sapá sójú ọ̀nà àbáàbà àwọn ohun tá a fi jà àwọn ohun tá a fi ṣe sábàbí dáadáa tá a bá ń wá nílé ayé àwọn àfáà wa ní ẹṣin tọ́lọ́wọ́ bá dárúkọ nínú ara yìí wọ́n ní àátù nígbà tá a wà yìí sí gbogbo ìmọ̀ tó bá jẹ́ ìmọ̀ àmọ̀mọ̀ bíi kíni táwọn ọmọ wa tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n bá lọ kọ́ ìmọ̀ àmọ̀mọ̀ nípa iṣẹ́ ẹ̀rọ tí wọ́n bá kọ́ mọ́ àmọ̀mọ̀ nípa ìṣègùn ìgbàlódé tí wọ́n kọ́ ìmọ̀ àmọ̀nà nípa ètò ọrọ̀ ajé àti bá a ṣe fọ owó ná wọ́n ní àmọ́ fúnni yìí gba Islam àti mùsùlùmí kalẹ̀ lọ́wọ́ ìyà tó ṣe pé ọ̀tá ìsìláàmù kọ ibi tó òun lè gbà wọlé fún wa lára wọ́n ní ká wá ní àwọn nǹkan wọ̀nyí yóò máa jẹ́ ẹ̀rù jẹ̀jẹ̀ láti máa dẹ́rù ba ọ̀tá ìsìláàmù wípé a mùsùlùmí ò ṣeé fọwọ́ paláyà nípa eléyìí à ń fi ń kún wípé bí máa èso ṣe pàtàkì bẹ́ẹ̀ náà ni ìmọ̀ tó bá wù tó bá ti lè ṣe pé ó láǹfààní kan àbí mìíràn kó lè ṣe mùsùlùmí bẹ́ẹ̀ náà ló jẹ́ ọ̀ràn èèyàn lé wa lórí pé ká sapá sọ́nà bá ṣe ni ìyàtọ̀ tó kù wá wà ń bẹ̀ òun ni pé a ní máa ìfojọ́rùn èèyàn fún kálukú wa láti wá àbí bẹ́ẹ̀ kọ́ ká fara máwọn tó bá ní ṣùgbọ́n mọ́ ìgbàlódé yìí ó pín sí gba ọ̀nà ó lé kan kì í wá ṣe dandan pé gbogbo alágbọ́dọ̀ jẹ́ ẹnjìníà kì í ṣe dandan gbogbo alágbọ́dọ̀ jẹ́ dókítọ̀ gbogbo akọ́lá ńlá ti jẹ́ accountant làwọn àfáà ṣe bọ̀ wọ́n ní fọ́rọ́bù kìfà ìní tá a bá ti ráwọn kan nínú wa tí wọ́n mójútó tí wọ́n lè kọ̀yà fún wa ajẹ́pẹ́ kò ní jẹ́ túláàsì lórí àwa yòókù mọ́ ṣùgbọ́n mẹ́sìn ò rí bẹ́ẹ̀ kálukú ló ṣe ìbádà tiẹ̀ ẹni tí ò bá wá ní mẹ́sìn lásìkò tí ó ṣe ìbádà bá tó ta ló fẹ́ dojúkọ láti máa ṣàlàyé fún àwọn àfáà náà ní oṣù tó nǹkan lórí ilẹ̀ báyìí nípa báyìí orúkọ ọlọ́run à ń fi léyìí pò asákèésí nípa pé ẹ̀sìn wa yìí ẹ̀sìn ọlá ẹ̀sìn ọlà ni kò kọjú pé kí mùsùlùmí náà lè kan àmúṣagbára lórí èyí táwọn ọ̀tá ìsìláàmù tẹ̀bàtì ṣùgbọ́n ìkìlọ̀ wà ń bẹ̀ kí ni ìkìlọ̀ ọ̀hún nígbà tó jíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam tó júwe pàtàkì káwọn sàhábà ó léṣe láti fi dáàbò bò fún ọlọ́wọ́n ọba ó wá fi kún ó ní ẹwà lọ mọ̀ ọ́ ẹni mẹ́ta ló léṣe ẹni méjì ló rẹ́ṣe gùn ẹṣin ogun ẹni kẹta ni ọgbàlàyé ẹ̀ ó ní fẹ́ irú ẹni báyìí ẹ̀sán dáadáa ó máa bá a látọ̀dọ̀ ọlọ́run ọba ó ní ẹnì kejì tí ò àníyàn jihad fúnrẹ́fún mọ́lẹ̀ ó fún mọ́lẹ̀ pé tàbí fífọ́n wọ́n kò fẹ́ nìyẹn èyí ni pé a fi fásún káwa náà jẹ́ ní tí ó máa tọrọ ẹṣin bò ń jẹ́ ta bá bùkátà fẹ́fin gígùn ó ní irú ẹni bẹ́ẹ̀ kò ní í jẹ ẹrù lé lórí ó ní ṣùgbọ́n ẹnì kẹta ẹni tó bá fún ẹṣin mọ́lẹ̀ nísìnyí pé a fi ń yangàn kí wọ́n lè mọ̀ pé alẹ́ fi lé ìkànnì wá ó ní tọ́bù àlẹ́ yẹn wíjọ ẹ̀ṣẹ̀ ló ń borí tọ̀hún ẹrù ni ó jẹ́ fún tó bá dijọ́ àjíǹde. àwọn àfáà wa ń ṣe lálàyé fún wa wípé tó bá jẹ́ bẹ́ẹ̀ ìmọ̀ ìgbàlódé tá a sọ pé rọ́pò ẹ̀sùn náà èyí tó bẹ́ sí lọ́jọ́ náà ni ó máa bùn náà ìtumọ̀ ẹ̀rọ afẹ́káwá ìmọ̀ ìgbàlódé yìí pẹ̀lú àníyàn méjì nínú mẹ́ta táwọn nẹ́bí fi ń ṣàlàyé àwọn agbẹ̀ṣe mẹ́ta yìí náà ni pé èyí tó lọ́lá jù náà òun náà ni pé gbogbo ìmọ̀ tá a bá fẹ́ dojú àwọn ọmọ wa kọ ká jẹ́ pé yé wọn pé a ní nǹkan kan tó jọ mùsùlùmí lójijì ilé ayé àti gbogbo ohun tó bì sínú lọ gbogbo ẹ̀kọ́ tá a bá wá ní kó lo mùsùlùmí lọ kọ́ kó di ẹnjìníà ni kó di ni kó di ni a fẹ́ fi dáàbò bẹ̀sẹ̀ ọlọ́run ọba ni ìdí ẹ̀ náà ló fà á tá a fi ní kó kọ́kọ́ ẹ̀sìn náà tẹ́lẹ̀ tẹ́sí òye ẹ̀sìn ọlọ́run ló fi dànù ó sì máa nítorí islam náà ló fi ń lò ní. ìbádọ́là àníyàn pé a fẹ́ fi dáàbò bẹ̀sìn ọlọ́run a fẹ́ fi dáàbò bẹ̀sìn ọlọ́run ọba dókítà tó bá ní kò ní ya dókítà yọyọyọyọ ẹnjìníà tó bá ní kò ní máa fi kò ní máa fi kówó gọ́ọ̀mẹ̀ntì mi sápò lọ́fíìsì tó bá wà ìmọ̀ àtúntàǹtì ẹni bá kọ pa afẹ́ fi dáàbò bẹ̀sìn ọlọ́run ibi tí wọ́n bá ti ń yíwèé kò ní bá wà ń bẹ̀ ṣùgbọ́n tí ò bá sí wà ní òyì tó pilẹ̀ ìmọ̀ ìgbàlódé tá à ń lé tá a bá lé nílé pé àwa náà fẹ́ fi wá halal tá a máa fi bọ́nu ẹni tá ànábì wa sọ rèé ó ní sọ ọlọ́kùnrin tó lóun ò mọ́lẹ̀ láti fi ṣe jihad òun kó mọ́lẹ̀ láti fi wá gbogbo àṣírí halal ni ìjíṣẹ́ ọlọ́run ọba ní lópin ìgbà tó ń bá ń tún ṣọ́kìnì wọ ọlọ́run ọba lára ẹṣin yìí ó ní kò ní jẹ́sọ̀ fún ìtumọ̀ ẹ̀ ni pé kó fún ẹṣin náà lóúnjẹ nígbà tó tọ́ sí i kó mu lọ jẹ kó ńgbà tó bá tọ́ kó fún ló mu nígbà tó bá tọ́ lákòókò tó bá sì tọ́ kó kó mu ẹsùn náà fún ìkankan nínú àwọn tó jọ́ràn àwọn ẹ̀sìn kó má sá sẹ́yìn. àwọn àfẹ́ wọn ṣe lábàá yìí wọ́n ní bẹ́ẹ̀ náà ló fi wá jẹ́ gẹ́lẹ́ pé ìwọ tó o bá nímọ̀ ìgbàlódé ẹnjìníà ni ẹ dókítà ni ẹ oníṣẹ́ ọwọ́ ni ẹ kò tí ì jẹ́ haram ibi tó o lò sí ló lè sọ di haram mọ́ ẹ lọ́wọ́ kọ́lọ́ ó gbogbo ìmọ̀ dáadáa dáadáa yìí náà ni islam fẹ́ káwa náà ó lé ká lé pa afẹ́ fi dáàbò bo islam àbí ká lé pa afẹ́ fi wá halal tá a fi rí i tá a fi fi ẹ̀mí àtàràpọ̀ tá a fi máa rí ọlọ́run ọba ara jọ́ fùfú. ṣùgbọ́n kẹta tànàbí iṣẹ́ bí ilé ó wá dàbí pé òun gan ló pọ̀ jù nínú tí máa já níyàn ọ̀pọ̀lọpọ̀ tá a bá ń rán mọ́ nílẹ̀ ẹ̀kọ́ ó lẹ́nikẹ́ni tó bá fi ẹṣin mọ́lẹ̀ láti fi yangàn lórí àwọn ẹrú ọlọ́run ọba tó bá fi mọ́lẹ̀ nípò létólétó ìfò ìgbéraga láti fi ṣègbéraga ó ní fọ̀húwà àlẹ́ ìhè wífẹ̀ ìbànújẹ́ ni ó máa jẹ́ fún níjọ́ àjíǹde bẹ́ẹ̀ náà ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ lẹ́yìn kò ní àníyàn pé méjì ju pé ká fi ẹ̀kọ́ ìgbàlódé pawó àti pé ká fi yangàn pé àwọn bàbá wa lọ́ọ̀yà lẹ́nu fámìlì wọn dókítà olórúkà ẹnjìníà ò níye béèyàn bá torí eléyìí ló mọ nínú ìwé gíga bọ́ńbìtà àti tọ́lọ́mùbá ní kọ́mọ yìí ó lè rà fún ni lọ́jọ́ ogbó nìkan náà lọ́sàn tí ó rí bẹ́ẹ̀ èyí tó kù ẹrù téèyàn ó tí ó máa gbé wájú ọlọ́run ọba nípa báyìí ó dọwọ́ wa wípé àníyàn tá a fi ń ṣe tá a fẹ́ ṣe ó jọ ọlọ́run ọba lójú ju ohun tá à ń ṣe lọ kọ́lọ́run má ṣàjẹ́ kẹ́nìkọ̀ọ̀kan ó lè tún àníyàn wa ṣe pẹ̀lú ẹ̀kọ́ ìgbàlódé orúkọ ọlọ́run ọlọ́run ọba kọ àlùkò fún mi máa ṣe nǹkan bó ṣe tó àti bó ṣe yẹ ó kọ́ lórí gbogbo tọ́dàgbélé ayé ṣe ó wá ń pa yín láṣẹ pé nínú iṣẹ́ yín àtúníṣẹ́ ọ́fíìsì àtúníṣẹ́ ọwọ́ àtàfà àtàmọ́tò ká fi gbogbo iṣẹ́ wa yìí ká fi wá àsúnmọ́ wá sí ọ̀dọ̀ òun ọlọ́run ọba mélòó mélòó ẹni yẹpẹrẹ tó ń wú tó ń fẹsẹ̀ tilẹ̀ ẹni yẹpẹrẹ nípa wípé ohun bá ń bí lọ́sí ìlú kó lọ́wọ́ ṣùgbọ́n jọra ẹ̀ lójú mélòó mélòó ẹni tọ́lọ́wọ́ bá wá ṣe lẹ́ni àpọ́nlé tí ò mọ ìyá rẹ̀ nípa pé kí ni ohun tọ́lọ́wọ̀ bá ń yọnu sí tó wà lọ́wọ́ ẹ̀ òun tó ń gba òun òun pàǹdù fún tó wà lọ́wọ́ ọ̀tọ̀ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ ìyá tọ́lọ́wọ̀ bá fi ìmọ̀ tó ṣe é yangàn tó ṣe é bu àṣírí jíjẹ mímu tó ṣe é yẹràn láàárín ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ tọ́lọ́wọ̀ fi rí ìmọ̀ báyìí mọ̀ bóyá sí ọwọ́ ni o àbímọ̀ kan àbí míì nínú ohun tá a fi wúlò láwùjọ tó wá jẹ́ wípé ibi tí àwùjọ tá a wà torú àwọn ìmọ̀ yìí sí kò jẹ́ pé jẹun tí èèyàn fi ń yangàn ọ̀pọ̀lọpọ̀ náà wá ń wo rẹ̀ nínú ẹni tàánú tọ́sí tàánú tàánú ló ń fi ń wo rẹ̀ kódà kò lè gbórí sókè níbi tí wọ́n bá ti ń béèrè pé àwọn oníṣẹ́ ọwọ́ dà ẹ̀yin oníṣẹ́ ọwọ́ ni mò ń báwí jùlọ tá a bá wo àwùjọ tá a wà lónìí ká kẹ́kọ̀ọ́ gíga ká lọ yunifásitì ó dàbí ẹni pé àwùjọ wa bu ọlá fún ju ohunkóhun lọ torí pé eléyìí náà ló fún ọ̀pọ̀ láǹfààní láti dé ìdí pẹpẹ ọ̀rọ̀ tí wọ́n kó nípo pé ẹnìkan ò ní bí wa ṣùgbọ́n àwọn akọ̀ọ̀kan tọ́lọ̀ wá ní kẹ́fìn wa yanjú tá a gbé kí lọ́wọ́ bá ń fọyé kí lè jíṣẹ́ ńlá ń fọyé tọ́lọ̀ wá fi ṣe ọwọ́ lé lọ́wọ́ àmọ̀yé ń tọ́lọ̀ wọ́n bá ṣe fún wa tá a bá mọ̀yé ni wàláhì ó yẹ ká kó fún ọpẹ́ ká sì fanda torí pé ẹni tó kó fún ọwọ́ tó Islam ṣe pa láṣẹ pé ó rí i lò láláì ní jẹ́ ń farapa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọ̀yá wa tí wọ́n kàwé débi igi tí wọ́n wá ṣe ọ́fíìsì làwọn náà ń jẹ̀rora pé báwọn ṣe ń wá iṣẹ́ ọ́fíìsì yìí táwọn ṣiṣẹ́ ọ́fíìsì yìí ẹ̀mí àwọn ń sunkún sínú fóríṣiríṣi aburú táwọn fẹ́ sá fún táwọn ò rí sá fún bẹ́ẹ̀ gbogbo aburú yìí ò bẹ́ẹ̀ tó bá kọ́ṣẹ́ ọwọ́ àfẹ́yí tó bá wù jẹ́ nínú ìjẹkújẹ ló ìbádọ́là òjíṣẹ́ ńlá fẹ́kẹ́yìn náà wá mọ̀ wípé ẹni ọlọ́run bá pélé tí ò bá wá mọ ìyà àpọ́nlé ọlọ́run a jẹ́ pé ìyẹpẹrẹ tó fi ju bó ṣe tọ́ sẹ́ni tẹ́ni lọ gbogbo ẹni tọ́lọ́run bá ti fi iṣẹ́ àlùbáríkà lé lọ́wọ́ pé kó lè fi iṣẹ́ ọwọ́ kó rí halal fi bọ́nu ó lè wọṣọ bẹ́sẹ̀ ọlọ́run ṣe ní kó wọ̀ ó lè rìn bẹ́sẹ̀ ọlọ́run ṣe ní kó rìn bó bá gbọ́ Allahu akbar ó lè fa hámà ẹlẹ̀ kó lọ́jọ́ ọlọ́run bá ní tó tún wọ́n ń wọ ẹnìkan níwò pé à wọ́n lé ohun táyé fẹ́ ju ohun tó wà lọ́wọ́ tàwọn lọ ajẹ́pẹ́ kò ló rí ọlọ́run ìbádọ́là gbogbo ẹ̀yin ọmọ ìyá tẹ́ ẹ jẹ́ oníṣẹ́ ọwọ́ pé ẹ má wòra yín níwò èrò ẹ̀yìn ẹnu iwájú tí ò mọ iye ara ẹ̀ yín fẹ́ jẹ́ nípa pé kí ni wọ́n ti kọ́ mọ́fẹ́ fún yín wípé iṣẹ́ ọwọ́ òṣèṣe láláì jẹ́pá amúrọ́mọ́ wàláì tá a bá sa ọgọ́rùn-ún oníṣẹ́ ọwọ́ àwọn ní o máa sọ wá níṣẹ́ yìí ò ṣeé ṣe láì jẹ́ pa àparọ́ ó tọ́ sẹ́ni tí ò gbọ́ súnmọ́ yìí kò tọ́ fúrò àwa a fi àsìkò yìí bẹ̀ yìí wípé òjíṣẹ́ ńlá sallallahu alayhi sallam ọlọ́run ò ṣàìfimọ́ ohun tí gbà ń bọ̀ wá dà ṣùgbọ́n tó ń fi bẹ́ẹ̀ ó ní ìjọ kan ò ní ṣàwà lórí òdodo tálùkì àmọ́ fi tó àwa rò pé ilé ẹkẹ jẹjọ ọ̀hún tẹ́yìn ò bá wá jẹjọ ọ̀hún tó a jẹ́ pé àánú ọlọ́run kó má ṣàbá kó má ṣàmá bá lórí ilẹ̀ àmọ́ ah, bí tíjọ ọ̀hún tó wà táwa tó náà wá láwa nìjọ ọ̀hún tá a bá wá ń dáhùn pé iṣẹ́ ọwọ́ wa ò ṣe é fòdodo ṣe ajẹ́pẹ́lú bẹ̀yìn torí tọ́lọ́run ẹ wá sẹ́mi ìṣe iṣẹ́ ọ̀hún ìtàn fún ìfìwé láti ṣe nìyẹn. ìbádọ́lá à ń fi eléyìí àfihàn ilé tí wípé gbogbo ohun tó bá jẹ́ agbára gbogbo ohun tó bá jẹ́ ìmọ̀ tá a lè lò láti fi gbé ẹ̀sìn gba pátá lọ́lọ́run ọba gbẹ̀yìn lóhùn gbẹ pé ẹ ń láti wá láti fi dáàbò bẹ̀sẹ̀ yìí àwọn onímọ̀ tiẹ̀ wá bọ̀ wọ́n ní tó bá tiẹ̀ wá di àkókò kan tí mo kún ní oríṣiríṣi ìmọ̀ bá a ṣe lo ayé tó bá di pé tẹ̀ tí wá tán àárọ̀ tó mọ̀ ọ́ láwùjọ mùsùlùmí débi pé yẹ̀ wá ń jẹ wá àjẹ́ pé òun náà tún máa jẹ́ wájib bímọ ẹ̀sìn ṣe jẹ́ wájib bó ṣe jẹ́ fọ́ọ̀mù lórí ẹnì kọ̀ọ̀kan wa ṣùgbọ́n lópin ìgbà tá a bá ti ráwọn kan tó ń ṣe tó ń fi ń gbà wálẹ̀ lọ́wọ́ ọ̀yà ọlọ́run ní jẹ́ kí àánú máa tọ́ sí wa abẹ́ ọlọ́run ọba àwùjọ tá a wà àwùjọ tí ò gbà fẹ́fẹ́ ọlọ́run ọba ni àwáṣì lọ́lọ́wọ́ ọba la fẹ́ sẹ̀mí gẹ́gẹ́ bí ìlànà ẹ̀ òun la fẹ́ kú gẹ́gẹ́ bí ìlànà ẹ̀ ìmọ̀nì tó wá yí tó yí jure lọ téèyàn fi máa ń wẹ odò orú àwùjọ yìí já ọlọ́mọṣà pẹ̀kárẹ́ ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́run kún wa lọ́wọ́ láti lè kóra ró kúrò ń bi ìbàjẹ́ tí kìí ṣe àjíṣe ló jẹ́ pé àṣeyàn wà ní ẹni fẹ́ tẹ̀láṣẹ ọlọ́run ẹni fẹ́ tẹ̀láṣẹ òjíṣẹ́ ńlá nínú oníṣẹ́ ọwọ́ nínú alákòwé ń ó ti di ẹni arí àtijọ́ kódà ààyè kìí fẹ́ darú wọn bẹ́ẹ̀ sì ni ìgbàláàyè òsì láti dàgbò ṣèdà torí ẹni tá a láà torí ẹ̀ nǹkan abẹ́ ọba ìpínlọ́wọ́ ọlọ́run tí wá jẹ́ kí ìjì ayé gbéni lọ ọlọ́run má ṣàjọmọ́ abẹ́ni kankan wa ọlọ́run dákun má dojú ẹ̀sìn wa rú abẹ́ ọlọ́run ọba dáadáa áfíra ọlọ́run dákun má jà á pàdánù ẹ̀ bí áfíra wo ṣe wá dòtò ọlọ́run má torí ẹ̀ dojú ilé ayé wa rú o àfi àkókò ìbẹ́ ọlọ́run ọba wípé èyí tó jẹ́ òdodo ọlọ́run má ṣàìsìn mọ̀ wá gẹ́gẹ́ òdodo kó fún èyí tó jẹ́ ìdàkejì ẹ̀ ọlọ́run dákun má ṣàfihàn àwọn bó ṣe jẹ́ kó kó fún wa ní okun àti agbára láti jìnnà sí àánú ọlọ́run àti ìkẹ́ ọlọ́run má ṣàfipàdé ìbádá wa subhanahu wa ta'ala wa wa rahmatulahi wa rahmatulahi wa rahmatulahi wa rahmatulahi wa rahmatulahi wa rahmatulahi wa rahmatulahi wa rahmatulahi wa rahmatulahi wa rahmatulahi wa